Life and direct ti wà níbi àwọn èèyàn ti ń dúró láti ṣe ẹ̀yẹ kẹyìn fún ọ̀túnba Abímbọ́lá Davis. àwọn èèyàn ti dúró wáwáwá láti ṣe ẹ̀yẹ kẹyìn fún ọ̀túnba Abímbọ́lá Davis bá a ṣe wáyé páàrí láyé náà ni à ń rí ìṣẹ́bọ̀ nsógun. Ọ̀túnba Abímbọ́lá Davis náà ni wọ́n jáde láyé ní ní kò pẹ́ kò pẹ́ ìyẹn ìjeje náà ni ikú wọlé tó mú Ọ̀túnba Abímbọ́lá Davis lọ. ilé náà ni ẹ̀yẹ ìkẹyìn fún ọ̀túnba mùsọ̀bálájí abímbọ́lá davis ilé náà ni ẹ̀yẹ ìkẹyìn golf club náà ni a wà ní ní mọ́kọ́lá nìbàdàn golf club náà ni a wà ní mọ́kọ́lá ní ìlú ìbàdàn pẹ̀lú ń darapọ̀ mọ́ wa kárí ayé wọ́n jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn tí wọ́n máa ń gbá bọ́ọ̀lù ẹlẹ́yin rúgbòdò orí ilẹ̀ ilé hmm. náà ni ìyàwó wọn náà ni ẹ̀ ń wò tí wọ́n wọ aṣọ funfun. bí àwa náà ṣe mọ̀ àwọn náà ni ààrẹ ẹgbẹ́ olólùfẹ́ ìtàn Yorùbá kárí ayé tá a bá ń sọ̀rọ̀ ẹ̀yẹ ẹ̀kan yìí tí wọ́n máa ń ṣe fún ẹni tó bá ń gbá gọ́ọ̀fù náà ni wọ́n ti ṣe wọ́n ti na ọ̀pá ẹyin wọn sókè láti lè dárò nǹkan. báwo gbogbo àwọn olùgbá golf pátápátá lọ́kùnrin lóbìnrin náà ni wọ́n na ni wọ́n na ọ̀pá tí àwọn obìnrin wọn ò lè mú mọ́ra gẹ́gẹ́ bí a ṣe gbọ́ èèyàn dáadáa ni wọ́n tó ṣe pé wọ́n sì kópa púpọ̀ nípa ìdàgbàsókè gọ́ọ̀fù wọ́n lapa ní àwùjọ bó bá rí bẹ́ẹ̀ bí ò bá rí bàbá náà rí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń fi orin arò tí wọ́n ń ṣe ìdárò wọn tí wọ́n ń ṣe ìdárò wọn àwa tá à ń darapọ̀ mọ́ wa eléyìí náà ni ẹ̀yẹ ìkànnì tí à ń ṣe fún ọ̀túnba mùsùlùmí abímbọ́lá davis ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ náà ni wọ́n ti kópa tí wọ́n sì lapa nílùú ìbàdàn àti orílẹ̀-èdè nàìjíríà àti káàkiri àgbáyé bí a ṣe sọ fún wa àwọn náà ni ààrẹ ẹgbẹ́ olólùfẹ́ ìtàn yorùbá léyìí tí a ń ṣe ìwádìí nípa ìtàn àti àṣà wa kárí ayé bí a ṣe sọ fún wa. ó jẹ́ nǹkan tí ó bà ní nínú jẹ́ tí a bá gbàgbé ètò tí a fẹ́ ṣe ní inú oṣù karùn-ún àwọn náà tún ní ọ̀kan pàtàkì àwọn nígbàkejì alága kọ́mítì ètò pàtàkì tàwa Yorùbá tí a fẹ́ ṣe. Mm ilé náà ni ẹyẹ ìkànnì kó tó di wípé a gbé wọn lọ sí itẹ́ tí wọ́n sì sin wọ́n ní ìlànà ẹ̀sìn Islam hmm, àwọn ìyàwó ọmọ ẹbí àti ará tí a bá gbàgbé àwọn àti dúdú heritage ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n léyìí tí ò tí ì pẹ́ tí a sì ń sọ̀pọ̀ tí dúdú heritage làwọn náà tún jáde láyé to lóru tá a bá ti kúrò ń bí o ìpàdé di tẹ́ iná ni a ti pàdé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa káàkiri tìbútòrò àgbáyé tí a bá ti kúrò ń bí kìtẹ́ ni à ń lọ ní tààrà báyìí. yeye. Uh, come back, um, then get it with you ó jẹ́ ẹni tó bà wá nínú jẹ́ tó sì bà wá lọ́kàn jẹ́ àmọ́ kò sí ní tí a lè ṣe á gbà fún ọlọ́run náà ni. gẹ́gẹ́ bí a ṣe kéde ẹ̀ lórí ètò wọn ò sáré o wọ́n sùn iná ni ìjẹ́ láàárọ̀ bábẹ́ dìde iná ni wọ́n rí pé ọlọ́jọ́ ti dé ó wáyé rẹ̀ ó sì lapa ó sì gbé ìgbésí ayé akọni. Mm. Tó gẹ́gẹ́ bí eh, golf club náà la wà ní ìlú Ìbàdàn ẹ̀yẹ ẹ̀kan eléyìí tí wọ́n ṣe fún ọ̀túnba mùsùlùmí Abímbọ́lá David akínrógun ilẹ̀ Ìbàdàn akínrógun ilẹ̀ Ìbàdàn iná ni àwa náà ti rí bí ó ṣe ń lọ yìí eh, tá a bá kúrò níbí eh, a lọ pàdé ní ìtẹ́kù ibẹ̀ ni a ti lọ pàdé ibi tí wọ́n ti kírun sí wọn lára tí your mom now? Àwọn náà ti rí i, ó dáa ká gbélé ayé ṣe rere torí àti sàn. Ìgbà náà là ń wo ẹ̀yẹ ẹ̀ka yìí tí à ṣe fún Ọ̀túnba ó dáa ká gbélé ayé ṣe rere ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tóbìnrin tọkùnrin iná ni wọ́n ń sun ẹkún tá bá ń sọ̀rọ̀ nípa ipa wọn nípa ìdàgbàsókè eré ìdárayá àti àṣà ní ilẹ̀ Ìbàdàn àti ní ilẹ̀ Yorùbá lápapọ̀ Ọ̀túnba Abímbọ́lá Davis ò ṣe fi ọwọ́ rọ́ sí ẹ̀yìn rárá rárá Ọ̀túnba Abímbọ́lá Davis kò ṣe fi ọwọ́ rọ́ sẹ́yìn bàbá ń sọ̀rọ̀ nípa wọn. fún ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ̀yẹ ẹ̀kẹyìn fún ọ̀túnba mo sọbalájé abímbọ́lá Davis iná ni iná ni à ń wẹ̀ Alhaji Ahmed Arẹ̀lẹ̀ ń wò àti àwọn àfà bàbá àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọ̀rẹ́ àtòjúlùmọ̀ náà wọ́n tún ti lọ sí ọ̀túnba ọ̀túnba ọba ànúpàdé lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àwọn tó bá a ṣe ń sọ o. bá a ṣe rí ìwé fún ẹ̀yin tẹ̀ ń wò wá kò sí ọgbọ́n tá a lè gbá o ọ̀túnba mùsùlùmí alájà abẹ́ńbọ́lá davis ó ti lọ láéláé èmi ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn èèyàn ní gbàgbé ohun àti ìlànà tá a máa sọ pé èèyàn lọ pẹ̀lú ọpọlọ tó gbé ọpọlọ lọ nǹkan hmm, pàtàkì ní Ọ̀túnba Abímbọ́lá Adéyẹmọ kẹ́ ẹ tó sọ̀rọ̀ ó ti mú ọpọlọ wá tó o bá sọ tán ó ti fi ọpọlọ gbé e kalẹ̀ kò sí tá a lè bá Ọlọ́run wà á gbà náà ni a gbà fún Ọlọ́run pẹ̀lú ògbọ́n làwọn bá ti kú òun bíi a rí i pé èrò pọ̀ bíbà káàkiri tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà ni àwọn èèyàn ti wá kódà wọ́n wá láti ìlú òyìnbó náà wọ́n wá láti ìlú òyìnbó láti wá ṣe ẹ̀yẹ ẹ̀kan fún ọ̀dọ̀ bá fẹ́ bọ́lá àgbẹ̀. Thank